فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدوقف الله وبا شداوة أتريك àti ìgẹ̀ ọlọ́run fún ànábì wa Muhammad ẹni tí mm-hmm. pé òun ni ẹni tí ọlọ́lá jù nínú gbogbo ẹ̀dá tí olówó bá dá ìkẹ́ tí a tọrọ yìí náà kó máa bá gbogbo àwọn aráalé kó máa bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ gbogbo àwọn tí wọ́n alqiyama. àbẹ́lẹ̀ ń kó fi kẹ́tí àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn kọ́lọ̀ kọ́ mọ́ṣá jẹ́ kí àwọn náà kan wà nínú àwọn tí yóò kó sínú ìkẹ́tí àtọ̀rọ̀ yìí Allahumma amin gbogbo àwọn tí a ń gbé ètò ad-din yusrun òun náà ni a tún bẹ̀rẹ̀ báyìí gbogbo alákíkà bọ̀ kọlùgbọ́n assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ní ọ̀rọ̀ nípa àìsàn ọkàn amradul qulub àwọn àìsàn tó máa ń ṣe ọkàn àárẹ̀ tó máa ń ṣe ọkàn tí wá dé ipò pé ọkàn wà kú mo wá ń ṣàlàyé àwọn nǹkan tó ń jẹ́ ìlàjì ìlàjì ìlàjì amradul qulub àwọn ìwòsàn tí a máa fi ń wo àwọn àìsàn tí ó bá ń ṣẹlẹ̀ sí ọkàn tó ní ìjẹjọ èyí tí mo dárúkọ lákọ̀ọ́kọ́ òun náà ni mo sì mo mo mo ẹ̀yàn ni pé mo àkọlẹ̀ ẹ̀yàn ni pé mo mo mo àìlájà rẹ̀ gan-an mo tẹnumọ́ gan-an mo sì òun náà ni mo fẹ́ fi ṣe gbogbo pé ó jẹ́ mọ̀ ọ̀dọ́ ìní ìjẹjọ òun náà ni al-iman billah kí n ò ní ìgbàgbọ́ mùsùlùmí tó bá ti jẹ́ ẹni tí ìgbàgbọ́ rẹ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ tó jòkó tí ò ní ìṣòro nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ torí ẹni yẹn lọ́n ti ṣàánú rẹ̀ pẹ̀lú ọkàn rẹ̀ nìyẹn torí pé ọkàn tó bá jẹ́ ọkàn mùmìnì tí ìmánì wà ń bẹ ọkàn yẹn ò kì í ṣàárẹ̀ ìmán nítorí bá ti ṣàánú tó jẹ́ olùgbàgbọ́ òdodo pé mo ṣe wá ṣàlàyé níjẹ́ ìjọ tẹ́lẹ̀ yẹn jìnnà sí ti ń jẹ́ ẹbọ gbogbo ọ̀nà tí ẹbọ máa ń oògùn kejì tí a máa fi ń ṣèwòsàn ọkàn òun náà ni qira'atul Qur'an kí ọ máa ka al-Qur'an Allahu akbar ìwòsàn náà ni al-Qur'an kíkà sọ ẹ́rí pé àìsàn tó bá ń ṣe ọkàn spiritual náà là ń sọ yẹn ni pé amradu ma'nawi àwọn àìsàn tá a lè rí ni so àwọn àìsàn kẹ́mẹ́ tó kọ́ lé ní ọkàn wú aláfipọ̀nà so irú yẹn ní fẹ́ kìí ṣe àìsàn màláwí tó ní ọkàn rẹ̀ wú ni ọkàn ẹlòmíràn wọn ni pé ọkàn rẹ̀ ẹ̀jẹ̀ pọ̀ níbẹ̀ ẹlòmíràn lè ní kò sẹ́jẹ̀ ẹlòmíràn kò pọ́ǹpù dáadáa ìyẹn kọ́ àìsàn tó máa ń ṣe ọkàn tó ṣe pé àìsàn màláwí ni tó ṣe pé ní rí àìsàn yẹnì àwọn tó jẹ́ physical illness tí wọ́n ń dààmú ọkàn tí kú tẹ́ bá sì ń rí ẹ sì wọ́n rí pé wọ́n sì ní wọ́n ọdẹ gúnlẹ̀ pé tí wọ́n gbé jáde rẹ̀ kán ló ṣe ọkàn rẹ̀ lé so àmì eléyìí yàtọ̀ ẹni tó ṣe pé àìsàn ìṣe rí kí mo ti sọ àwọn nǹkan tí ó máa dààmú rẹ̀ níjẹ́ òní yẹn irú ẹni yẹn tẹ́tí mọ̀ pé àìsàn ń ṣèyàn òní kí yẹn láìkì kí yẹn onífẹ̀ẹ́ kọ́ máa ṣẹ lọ́run kí inú rẹ̀ ọmọ dùn bí bá ń gbọ́ ẹ̀ṣẹ̀ àbí tóun gẹ́gẹ́ bá ń ṣẹ lọ́run kí inú rẹ̀ ọmọ bàjẹ́ kí o máa bẹ̀rù ẹlòmíì tí kìí ṣọlọ́run àìsàn kan ní ẹ̀rẹ̀ kí o kọ pé kó o máa pààyàn láṣẹ dáadáa kó rẹ́ni tí ń ṣe dáadáa kó jẹ́ pé kí wọ́n máa bí ọ kó rẹ́ni tí ń sa burúkú náà lọ́ máa dùn kọ́ mọ́ lè sọ fẹ́ni tí ń ṣàìdá pé ní tó ń ṣe yìí ọ̀dà ẹ̀rẹ̀ kí ọmọ ènìyàn kó kórira òdodo kórira òdodo tó kọ́ ọmọ ènìyàn kó máa rí nira tó bá ti ń bá ń ṣe wá àti fún kò ní ta lára lọ́pọ̀lọpọ̀ mọ́ńkì Quran kò ní kakún kò ní róye níbẹ̀ sórí ẹni yẹn kó yẹ kí gbogbo aburú ayé náà ló rọ lọ́rùn láti ṣe ṣàrí ó lè ṣe zina ó lè jalè ó lè dáná ó lè kidnap ó lè lọlẹ̀ wọ owó yẹn lórí àkáǹtì ó lè ṣe yahoo yahoo kò sí tí ẹ̀mí rẹ̀ ó lè ṣe sùúrù àwọn yẹn mo là ń sọ pé àìsàn ń ṣe àìsàn ń ṣe yàn. sòun tí ẹ mọ wá ń wo sáwọn ni mo ti ka alẹ́ ìmáàlú níjẹ̀ẹ́jọ́ pé wọ́n náà tó fi jẹ́ olùgbàgbọ́ òdodo ìwòsàn kejì òun náà ni kí ọmọ ká al-Qur'an kíkà al-Qur'an ọlọ́ọba ọba tí ọlá rẹ̀ ga òun gẹ́gẹ́ ni ó ṣàlàyé fún wa nínú síra rẹ̀ tábà wo suratu al-Isra olúwa máa ṣe àwọn àlàyé fún wa ó ṣàlàyé fún wa lóríṣiríṣi ní al-Qur'an suratu al-Isra ní ọba wọ́ọ̀yà 82. قل وباني وننزل من أعوذ الله من الشيطان الرجيم قل وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة قل وباني ها أولا وبا أسوكاله من القرآن ما هو شفاء إن بين القرآن مكتون كتو جاي الله أكبر torí wọn bá ní ìwòsàn bẹ nínú alukur'an lil mu'min wa rahma ìkẹ́ wà ń bẹ ìkẹ́ ó wà nínú alukur'an tó fún ẹni tí ó bá ń kà ṣìfà ìwòsàn ó wà nínú alukur'an fún ẹni tí ó bá ń kà so ó mì pé tí ẹ bá fẹ́ ṣe ìwòsàn ọkàn tí ẹ bá fẹ́ ṣe ìwòsàn ọkàn ní tí lè fi ṣe ìwòsàn rẹ̀ òun náà ni alukoran tó lú ọba gẹ́gẹ́ lójú fún wa ike alukoran yìí o ìwòsàn wà ń bẹ ẹ̀rí lọ́lọ́run tó ń sọnù suratu Yunus pé ya ayyuha nnasu qad ja'atkum maw'izatun min rabbikum wa shifaa'un lima fi sudur wa huda wa rahmatun lil mu'minin olùwà ní èmi ọlọ́run ọba ẹ̀yin èèyàn mo pè yín yá ayọ̀ náà ẹ̀yin èèyàn mo pè yín kọ́lí jẹ́ àtikú mọ ìrò tó mi rọ́bì kún wá àti ó dé látọ̀dọ̀ ọlọ́run ọba yín fún yín òun náà ni alukoran wọ̀ṣìfà òun lè máa fi sòdóòrè wọ̀ṣìfà òun lè máa fi sòdóòrè ìwòsàn nǹkan tí ó wà nínú ọkàn nínú gbáyà yẹn ni pé gbogbo àwọn àìsàn ọkàn alukoran bó ṣe dé ó dé láti wá wòsàn wàhúdà rahmatun lil mu'minin ìkẹ́ náà ni alukur'an jẹ́ fún tó bá ń jẹ́ mọ́mìnì so ẹ̀rí pé náà ni mo kanu suratu Isra òun náà ló tún sọ nínú suratu Yunus yìí olùwọ́ba azza wa jal ó tún sọ nínú àyà mi wípé alukur'an yìí a sọ kalẹ̀ olùwọ́ni walau ja'alnahu qur'anan. أعجميا لقالوا لولا فصلت آياته olúwa أنت taba القرآن alukur'an kalẹ̀ أعجميا، àjẹmíyàn pẹ̀lú èdè tí kìí ṣe èdè lárúbáwá ẹ̀rí ẹni tí mo gbà tí wọn bá ń ka alukur'an yóò sábà rí ìforígbálẹ̀ àìsí lójú ọ̀nà àwọn tó bá ń jẹ́ òpùrọ̀ láyé àyà tí wọ́n ń ka yìí mẹ́nu fúrọ́tù fúsùlà àyà forty four ní àjẹmí nínú èdè lárúbáwá ni pé èdè tí ìsìdè lárúbáwá níjọba ọ̀hún lọ́dọ̀ lárúbáwá tábà ní fulan ajami tí lágbájá ìtumọ̀ rẹ̀ níbi kìí ṣe lárúbáwá níjọba ọ̀hún ọba jóyìnbó ọba jẹ́ yorùbá ọba jẹ́ haúsá gbogbo tó bá ti lè dé ajami lọ́n jẹ́ so wọ́láwó ja'alna qur'anan ajamiyan olúwa tó lápá bá ṣe kọ̀ránù ní èdè tí kìí ṣe lárúbáwá ni wa arabiyyun àwọn yóò sì mọ ní áá ah, ah, ẹ̀ ṣe ṣe kùránù kí ló dé tí kùránù yóò ti jẹ́ èdè lárúbáwá báyìí ikú èdè yìí ló dájú èdè yìí ló ṣe kíní tó bí i láti mọ̀ pé àṣẹ olúwọba azza wa jal èdè lárúbáwá ló fi sọ kùránù kalẹ̀ ẹ̀rí <laughs> bàbá bàbá ti ń sọ pé kùránù ó sọ kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá tó ẹwù ẹwù báyìí kùránù gẹ́gẹ́ ní ń pè ọ́ nírọ́ yìí àbíkó yẹ kí wọ́n ló sì ń pe kùránù nírọ́ so ẹ mọ wò dájọ́ ẹni tí ń pe Quran nírọ́ fẹ́ni yẹn lè jẹ́ mùsùlùmí báyìí ẹ dákun so tí ẹ̀ka lè fún ọ ní tó kéré jù ní pé kéèyàn ní aláìmọ̀kan lélẹ́yìí wàláhì fi nye ọ̀rọ̀ yẹn nìyẹn lélẹ́yìí torí pé kí ni ẹwọ́n tó clear náà láǹkà yìí nùsùlátù Yunus aya forty four olúwa ń tọ́ ayé pé a bá sọ Quran kalẹ̀ ni pẹ̀lú yẹn ni pé la fi sọ bí tí mo ti afẹ́ lọ kọ́ gẹ́gẹ́ kọ́ wọn kàtí fẹ́ mú mi yá ni olúwa ní qul huwa lillazina amanu hudan wa shifaa'un olúwa ní ìwọ ọlọ́wà nẹ́bì sọ fún ọ pé ṣe rí Qur'an yìí hudan ìmọ̀nà lọ́jẹ́ wa shifaa' ìwòsàn ti ní níbi àìsàn tó bá ń dààmú ọmọ ènìyàn nínú ọkàn so àwọn àyà mi náà pọ̀ bẹ́ẹ̀ tó túmọ̀ ní pé ní tó bá fẹ́ jẹ́ kí àìsàn tó ń dààmú nínú ọkàn fẹ́rẹ́ àìsàn gbogbo àwọn àìsàn tó mo ti kà yìí àìsàn kúfúrù àìsàn ẹbọ àìsàn nífàákì mùnáfìkì lálálẹ lómi mùnáfìkì àgbákò mùnáfìkì ń bẹ lọ́wọ́ rẹ̀ so òun náà ni ìyá ti awùláì bí wájìn wà awùláì bí wájìn òun náà lọ lè bá àwọn mùsùlùmí yóò ṣe bí mùsùlùmí òun náà tún wọn lọ lè bá àwọn mísì ṣe mùsùlùmí yóò tún ṣe bí wọn ẹ̀rí yóò kó yóò kó aṣọ sínú báàgì subhanallah àmọ́ yóò jáde ní jáde àfa báyìí tí ó sì mọ̀ sí wá sí síta táwọn yóò sì ní àwọn àfáànù tó ó sì ní ti ń ṣe nínú gbogbo tí àwọn fi ń bọ́ níbi irú nǹkan báyìí wallahi al-imanu billah bákan náà torí pé kí ni awo tó ń ṣe tó lè gbé jáde yẹn nǹkan kan ló ń wà lọ́bẹ̀ wàláì nǹkan kan ló wà lọ́bẹ̀ ayé náà sì ni inú kò fẹ́ láyé inú kò fẹ́ mọ̀jìká burú ọkàn nǹkan máa wà lọ́bẹ̀ wọn ń lo ń lo ń lo eh, range rover ọtán àbí lọ́ba tán so ìjọ kan tó ní kú mọ́ ni ó kù ó kù so kọ́ra báwọn èèyàn ọmọ ọlọ́wọ́n bá tọ́ da ọmọ ẹni tó bá wá jẹ́ pé ìmọ̀ọ́nì bá wà wọnú ẹ̀mí rẹ̀ fúnra ẹ̀ ní ó jòkó ní òrùn kúrò àgbákò òrùn wá ń ṣe fún ayé òun yìí síbí òun ti lọ lè bọ́ lọ́wọ́ bá náà ni ọkàn rẹ̀ ńlá láàfin àbọ̀ nù kí ọlọ́mọ jòkó kọ́ mọ́ ronú bí tó bá wà pé sí ibi tèlò lè pàdé ọba tó dá mi náà lélẹ́yìí ẹlòmíì ajimutí ni láàárọ̀ ajimutí ajíjẹbu Allahu Akbar ajíjorí èèyàn ajíjọ̀bọ ajíjẹ gbogbo nǹkan kí nǹkan ní jẹ́ kí ronú ronú ronú pé ṣé bó ṣe bá lọ́lẹ́ pàdé ọlọ́wọ́ báyìí náà ni ẹlòmíì ajíkurọ́ máa ń yàn ni ajíkurọ́ ajídàdàparọ́ ajísan tí ò rí tí ó mọ̀ sókè láyé rẹ̀ náà nìyẹn ṣùgbọ́n náà ronú ṣé ẹni tó bá lè ronú báwọn ọkàn rẹ̀ mọ̀ náà ọkàn rẹ̀ mọ̀ ẹ máa ń wò pé ẹ eh, kì í síbi ìsìn lọ pàdé ọba tó dá mi náà nì so òun náà ni pé olùwọba Azza wa Jal ó ní pẹ́ńtẹ́ bá ti rí tí kúránì bá ti ń ṣe òòsàn fún báwọn sòwúrò ènìyàn ẹ̀sìn yóò ti máa padà kó níbi àbúrú sòbá kan náà olùwọba Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún ẹni Ànábì sallallahu ẹni yẹs ọlọ́wọ́ba àbí Ànábì sallallahu alaihi wasallam nínú hadiisi ibn Umar wọn ní anabi sallallahu alaihi wasallam tó báyìí pé in hadhihi al-qulub in hadhihi al-qulub tasdahu kama yasdahu al-hadid qila wa ma jala'uha ya rasulallah qal ذكر الموت وتلاوة القرآن يعني قالوا حديث موكاي بوتو في داقو يوسكا يوسكا تو تجاد مبه so ona ni pé Ànábì sallallahu alaihi wasallam ó ní ṣe rí ọkàn yín لا تصدى إن إن هذه القلوب تصدى النبي نو كيما ندوغو شما دي كن كدوغو نبي كن كروس so gẹ́gẹ́ bí kama ma gẹ́gẹ́ bí irin rust ṣe máa ń tí omi bá ń irin tómi bá ń dà sí irin tí irin kalẹ̀ tómi ń dà sí rí pé yóò padà wá tí ó ẹ̀mí máa ń ẹ máa wo àwọn mọ́tò míì abẹ́ wọn wọn ni abẹ́ rẹ ti jẹ kí ló fà ẹni tó bá tẹ gbé mìlú tí ojú bá máa ń pọ̀ ń bẹ̀ dáadáa yóò máa rí ẹ kàn pé mọ́tò kàn máa já yóò máa já lábẹ́ so kí ló fà ni pé omi yẹn ní ń jẹ́ Ànábì wa ní bẹ́ẹ̀ ni ọkàn náà sì máa ń dógun ní máa ń jẹ ọkàn rẹ̀ dẹ́nìyàn náà wà kó sànù wa so yẹn ni pé àìsàn ní ń jẹ́ báwọn àìsàn àìsàn máa ń ṣe ọkàn dérò lẹ́bùn ọ̀rọ̀ àbí Ànábì sallallahu alaihi wasallam pé máa jẹ̀lẹ́ ò ògùn tí ń dógùn bẹ̀ yẹn bó lè yàn ṣe lè fi fọ́ tí ó fi kí lè fi fọ́ tí ó mọ̀ hmm. ògùn náà ń bèrè wọn láwọn sábà ń bèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam anábì yẹn zikrul mawti ẹ̀ eh, kí ọmọ rántí ikú bákan náà wa tilawatul Qur'an bí mo fẹ́ lọ́wọ́ gan nìyẹn mo ń bọ̀ wá síbi zikrul mawti tilawatul Qur'an tó kí ọmọ kí al-Qur'an bá ń ka al irú ẹni yẹn àá ọkàn rẹ̀ yóò sì máa yè ọkàn yóò sì máa lálàáfíà Allahu Akbar kódà tí ọkàn yẹn bá kú ọkàn yẹn yóò sì máa jí Allahu so bákan náà ọ̀kan àwọn salaf ó ní wàláhì law tahurat qulubuna ma malilna min qira'atil Qur'an nítorí wá sí pé ọkàn wa yìí bá máa ni tí ò sí àgbákò tí ò sí àìsàn níbẹ̀ tí ọ̀rẹ́ ọkàn wa tọkàn yìí lálàáfíà ó ní yàní mẹ́mẹ́ lílẹ́ mi ń kàrà àti kùránì kùránì kíkà kùránì kíkà kò ní máa súyàn tó ó mì pé tí èèyàn bá ti ń rí kùránì kà kẹ́nìyàn wọ̀ pé ìwòsàn ìwòsàn ti ń dé sínú ọkàn ọkàn wọn ti ń ní àlàáfíà tòun náà ni pé kùránì nínú nǹkan tí agbọ́dọ̀ tó ní máa ní ẹ̀rí tá a bá ń sọ pé kùránì ní kíkà <laughs> ìwọ́n mọ̀ ìyá mi olùtẹ́sí mi kí wọ́n ṣe kùránì jágbàjàgbà tó ń ẹlòmíì tẹ́ bá gbọ́ tí bá ń ka Kùránì kó lànà rẹ́díò ẹ̀fọ́ di etí báyìí káì káì torí kò sí makharijal huruf kò mọ́ bá ṣe ń pe harafi ẹ̀rí ara àgbá kò táwọn èèyàn ti ṣe láti lè kéwù mí nà wọn ò ní kọ́ wọn ní bá a ṣe ń pe harafi jáde lẹ́nu ẹ mọ̀ wá rí wọn wá pé kótókótó wọn rán wọn dákun ọmọ èdè ènìyàn bó ṣẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ níwá sí kéwù dé yìí àwọn èèyàn ní àyà sí ọ̀rọ̀ ẹ̀sìn tẹ bá rí ẹ lè rí ẹnìkan tí ó mọ̀wé ẹ̀rí kó dá sí kó yóò fẹ́ máa sọ̀rọ̀ nípa ìwé àbí nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ ìwé kó ní dá sí ṣe ẹ lè ọmọ secondary level secondary school level kó ló wọ́n máa dá sí ọ̀rọ̀ tí àwọn àwọn professors ń dá sí lọ́dọ̀ àwọn oníwèé wọ́n respect ara wọn wọ́n respect eh, specialization wọn so àmọ́ kéwú yọrọ̀ ẹ̀sìn yìí ah nǹkan lóko náà jáde bọ́ta àfáàlèmí náà ọmọ àfáàlèmí náà a ó máa fà kọ́ ó kẹ́kọ̀ọ́ yìí ni èèyàn kẹ́kọ̀ọ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ni so àwọn èèyàn wá mọ̀ ẹ̀ lérẹ́ nìkan tí kò mọ̀ nípa engineering kọ́ lọ lè sọ pé òun fẹ́ òun fẹ́ fọwọ́ kan nǹkan kan nínú àwọn engine ẹ̀ lè rí ẹnìkan kó lọ lè mú electric electronic kíní kan device kan kó lọ lè mú kó ẹ̀ láì ṣe pé kò ní dèdè ẹ̀ ó tó sì máa gbáko tó owó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń bá ti lọ lè tu àwọn èèyàn sì máa bu náà ni pé a tó kọ́sẹ́ ni ṣé o jẹ́ ẹnjìníà ni ẹsẹ̀kẹsẹ̀ wọn máa bu àmọ́ everybody lè dá sí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lè dá sí subhanallah tó kí wallahi ẹni tó bá kẹ́kọ̀ọ́ mọ̀ pé ẹ̀wù nǹkan báyìí tí mo wà náà láàrí tí ọ̀rọ̀ ẹ̀sìn wa báwọn yẹn ṣe ní àyàtẹ́sìn tó pé ẹ̀mọ̀ wò pé àìmọ̀ eléyìí wà ní Qur'an ẹ wá wọ ẹni yẹn gẹ́ tó bá pé Qur'an ẹ̀ mọ̀ pé eléyìí ò mọ Qur'an kè é ilé yìí ọmọ kùránù ké ara fi òdú lẹ́nu yìí mọ̀kọ́rìjà yóò sí subhanallah tí ó irú ẹni tó bá ń ka kùránù báwọn ẹ ó rọrùn kó mọ̀ ṣe irú iṣẹ́ tán ní ká ṣe anabi sallallahu alaihi wasallam ní pé ìyẹn máa ń kọ́ ni ẹ lọ lè kọ́ kùránù khayrukum man ta'allama al-qur'ana wa anabi ni ó jẹ́ ẹni tó bá lọ lè kọ́ kùránù kì í ṣe ìtọ́ kàtàǹkọ̀ wọn bá alhamdulillahi rabbil alamin alámìnira yìí ńlá أين المخارج مخارج الحروف ده حا الحمد لله فقل عما تقول في الدبا في موت الدبا torí àìmọye nǹkan mi tó yẹ pé ó dàgbà sí wàhálà àwọn ọmọ ẹlòmíì tó yẹ pé ó ti ṣe kọ́ọ̀tì kan lágbàlagbà tó yẹ pé kọ́dà tíṣà ni ó ti di tíṣà ní skul ó kàn yí bírílẹ̀ kan náà báyìí ó sì lóun fẹ́ lọ́ọ́ di sọlọ́ wàhálà ó sì sọlọ́ ó sì di lọ́ọ̀yà ẹ̀rù kan ó di lọ́ọ̀yà tó yẹ pé skul ni ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ń ṣiṣẹ́ ní sẹ́wọ́n ní skul tó ń tíṣì so kí ló wá dé tó yẹ pé ẹni lè farabalẹ̀ fún ìmọ̀ ẹ̀sìn kẹlọ lè kọ́kọ́ mọ́ kọ́ jáde kó lè pe Kùránù tí wọ́n ní ọmọ pé yẹ́s eléyìí mọ́ eléyìí mọ́ ara ṣe pé àmọ́ àyè gbà àyè gbà torí àkóbá tó máa ṣe fẹ́ sìn ẹnìkan kò ní rí i kò ní yọ lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ yóò padà yọ fún ọjọ́ gbìnà kẹyàmọ́ o yóò yọ fún ọjọ́ gbìnà kẹyàmọ́ gbogbo tó bá dàrú nínú ẹ̀sìn pẹ̀lú àìmọ̀ pẹ̀lú àìṣèwádìí tó so yóò yọ fún ọjọ́ wọn ní alkiyama ibi tí mo ti lọ wọn náà ní kí gbogbo àwọn tábà mọ̀ pa afẹ́fẹ́ ka Al-Qur'an ẹ dákun ẹ mọ̀ jẹ́ ká wo pé mo ti dàgbà kódà tó bá ṣe pọ́ ọmọ rẹ ló bá mọ Al-Qur'an ká tí wọn náà mọ̀ pé ah, ọmọ yìí lọ lé kéwu tó ti ń ka tó ti ń ṣe tafsir Al-Qur'an àbí kí kí ló tí wọ́n gan hẹ̀ ń rò special time fún àfa kó mọ wá kọ́ ọmọ lọ́lẹ̀ kọ́ kọ́ ọmọ lọ́lẹ̀ bá bí òun náà mọ̀ wá bá ọ ni kẹ́nu rí ó fi irú báwọn nísìn ẹ wá mọ̀ pé ẹ̀hẹ́ pé wọ́n náà fẹ́ ṣiṣẹ́ tọ́lọ́run lọ àwọn kí wọ́n tó pé kùránì ò dúró lẹ́yìn náà wọ́n fẹ́ ka wọ́n fẹ́ tó fẹ́ ṣe wò sẹ́mi ara tó pé tóun bá ti ń ka kùránì yẹn ní ti ń jẹ́ náà lọ́mọ jẹ́ ẹ jẹ́ kí n fọ alápèjú yẹn nìsín kí wọ́n fẹ́ ka ẹ̀hóró mọ̀kátọ́lọ́tò Fatiha lẹ́ẹ̀kan ẹ̀wù bíi tíláwá lè fi ń tiẹ̀ alhamdulillahi rabbil alamin tó àyìn wà ń bẹ hamdu ha wà ń bẹ àmọ́ wọ́n wá pé ọkàn alhamdulillahi rabbil alamin tó a bá wo ìtumọ̀ rẹ̀ tó bá mọ kéwú wo túmọ̀ tó ń jẹ́ alẹ́ amudu alẹ́ amudu ìgbà tó pẹ́ ìgbà tó pẹ́ alẹ́ amudu amsa pẹ̀lú mímu amsa ló ń pè ó pé hamd alhamd lillahi rabbil alamin alẹ́ ó rí alamin pé alamin ló ń ṣe ń títúmọ̀ rẹ̀ nu tó ló fi ní ìdíkún kálukú ka Qur'an man lam yujawwidil Qur'an fa huwa afimun wọ́n tó bá ń ka Qur'an tó mọ tajwid wallahi ń ṣe lọ́wọ́ bá rẹ̀ tó ń ṣe lọ́wọ́ ni o tó o ti ṣe wà lélẹ́yìn ní Qur'an yóò fi iṣẹ́ tó yẹ kó ṣe nílẹ̀ lẹ́gbẹ̀rẹ́ lómi yóò lè ń ka kọ́lẹ̀ lómi yóò lè ka ó lè ka yíṣu méjì lọ́jọ́ ìkakúkà láhìláhìlá iná lànà fi ni pẹ̀lú bàkárì il Qur'an wẹ́l kùránù yẹlẹ àìhùn mélòó mélòó lómi tó lóun ka kùránù tó ṣe pé kùránù ó sì máa ṣe ìpele ṣùgbọ́n tí kùránù ó ṣiṣẹ́ tí ọlọ́run bá ní kùránù yìí ò ní nàzílù mi nàl kùránù máa wọ ṣìfàún wọ rahmatun lil mu'minin ẹni tó ṣe pé anabi sọ̀rọ̀ sọ́lá mu ní pé kùránù ó fọ ìgbáyà rẹ̀ má òun náà ni ẹni tó bá ṣe pé ó bá ń ka kùránù gẹ́gẹ́ bá ṣe ní kọ́ka gàgà ẹ̀rí wọ́n mi ènìyàn ráyè láti lọ lè ṣe kọ́ọ̀sì ayé kódà ìlú ní o ti lè bímọ rẹkẹtẹ yóò sì kọ́ntínú kọ́ọ̀tù yìí náà yóò sì àchíwò ẹ̀ torítọ̀ lọ́n ni òun náà lọ lè wá bá ṣe ń ka Kùránì ó lè wá bá ṣe ń kà kó bá lè iṣẹ́ tó yẹ kó ṣe lára rẹ̀ ẹ́ tó yẹn ti wá ní pé ìyẹn ra jàlùkì àmọ̀ kalẹ̀ ni mo ti nìkan tó ṣe pé ó wá láti kan láti ti wá ọkọ wò pé ah, ọmọbìnrin yìí òun mọ kùránù ká oṣù lóun kírun wàláhì àdánwò ń bẹ fún mùsùlùmí tí wàá mọ kùránù káfà so ojú rẹ ti wá látayọ wọn ní àwọn bàbá yìí ti ń ka kùránù lọ́mọ ká kọ́lá àwọn bàbá yẹn mí ẹlòmíì mọ kùránù ká gan wọn o àmẹ́yìn lónìí ah, subhanallah ọlọ́mọ ha ah, wa ó ní kó wá lo oṣù mẹ́rin àṣìkò ńlọ kọ́ọ̀sì ayé kọ́lọ́bìnrin yẹn ti ṣe ó ti ní masters lọ lè ṣe léyìí náà lóṣù mẹ́rin at least kò tiẹ̀ hajjúzó àmà kò tì máa kà pẹ̀lú tajwid ìdàtọ́bìnrin yóò fi wá tó sì lóbi oṣù mẹ́ta àbúṣù méjì tiẹ̀ ni ó ti padà níbi sọ́dọ̀tọ̀ ẹni kọ́ọ̀sì ẹni Allah sọ́dọ̀tọ̀ mọ̀jádìlá tó padà ha ṣe òǹkà so ibi òǹkà lukú bí ó bá fẹ́ jẹ́ni tí á sọ pé ah, ẹnìyẹn ó ń ṣògùn fẹ́mi ara rẹ̀ òun náà ní kiri ẹnìyẹn kí ó ń kálukú lò lè mọ bí a ṣe máa sọ àná ká ah, sílẹ̀ yìí òun náà ní nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀nà tí èèyàn máa fi ń ṣe oògùn ọkàn tí ara bá ń ṣe kọ́nà kọ́mọ́ṣà ṣe àánú fún wa so àwọn kọ́ọ̀lù ti ń wọlé so bóyá ká gbé àwọn etí ọlọ́run bá ní kí arí gbé díẹ̀ díẹ̀ fún láti fi ìbéèrè àbí nǹkan kan السلام عليكم نعم، السلام ورحمة الله وبركاته الحمد لله آمين أتينا نعم نعم جزاكم الله خير. wàláì kò dọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́. ọmọ harsun da harsun ọmọ aljanna rẹ̀ tó bá kú lóyìn rẹ̀ tó bá tún hmm. kú hánì bí ìṣẹ̀lẹ̀ àdàkù rẹ̀ yóò rà ní sínú rẹ̀ àmọ́ ìwé kò sí lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni jazakumullahu khairan barakallahu fikum ẹ ṣeun gan lọ́ba náà ni pé kí wọn ka Qur'an kí wọn rán àwọn ọmọ èèyàn ẹ̀rí kò náwó sí aláhi ó rí lè kalẹ̀ láláwọ̀ ẹlòmíì tẹ wá rí ẹlòmíì tó lọ eh. ṣe nípa ẹ̀kọ́ Quran aleykum salaam tó lọ wà kẹ́tù. naam ẹ káàbọ̀. jazakumullahu khairan barakallahu fikum. mo ń darí lóhùn gan. kíláà kí wọn gbọ́ nǹkan sí àwọn kan. naam òun náà ni pé ẹ̀kọ́ Quran ó ṣe kókó gan-an kò ká sì má fi ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú un kò kẹ́dàkùn torí tọ̀ so kí á jẹ́ kí àwọn ọmọ wa wọ́n mú tó Al-Kùránì kíkà so eléyìí ni yóò jẹ́ káwọn kan dàgbà kó mọ́ wọn lára innamal Qur'anu yahdi lakum wa huwa yashfi lakum da'akum Allahu akbar allimu awladakum dinakum liyuqimu ba'dakum asarakum àfún ní orin kan ni ó sọ bẹ́ẹ̀ pé Al-Kùránì tẹ́rí ni ó ẹ̀kọ́ àwọn ọmọ yìí kó ba lè rí orí pa dìrìjì lẹ́yìn yín náà ẹ kúrò nídìí rédíò yín wàlékún sọlá ẹ kúrò nídìí rédíò yín. ẹ kúrò nígbà. náà ẹ kúrò lẹ́ o. náà lákùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa tí mo bá ń kí fásitì náà ni pé hmm. àwọn táwọn ọmọ sọ pé wàhálà jọ lè wàhálà láàlì tó kí ni èmi hmm. ló pẹ́ wọ́n ti lẹ̀ ní. tó lọ́wọ́ bọ́ sọyìn lẹ́sọ̀ rẹ o ṣe rí wàhálà láàlì náà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o <laughs> wàhálà dọ̀ọ̀lì dọ́ọ̀bì lọ́wọ́ o dọ́ọ̀d dọ́ọ̀d lọ́wọ́ ń bẹ́ ọ yàtọ̀ sí ńlá ẹ̀rí pé lẹ́yìn wàhálà dọ́ àìsàn wá pé lean dọ́ọ̀ wà wájú láàmú tẹ̀lé ṣe ti yé báwọn tó gbogbo àwọn kan báyìí dákun ẹ̀jẹ̀ ká gbìyànjú ká máa kí ètò ọlọ́run ṣàyìn lẹ́fà rẹ̀ na àwọn náà ni pé alimu ah, awladakum ó ní innamal qur'anu yahdi lakum qur'an yóò mọ̀ fi wá mọ̀nà ni wa huwa yashfi lakum da'akum ẹ̀rẹ̀ qur'an yìí ló máa ń ṣèwòsàn níbi àìsàn tó bá ń ṣèyàn òun ni pé kò nídìí káti máa ta utul qur'an bil qalbi zi huznin wa bi qawlin fi ishajin ká qur'an pẹ̀lú pẹ̀lú kíkà tó yẹ pé ah, ah, wọ́n náà mọ̀ pé yín ka qur'an yìí ìpínlẹ̀ yìí wà jẹ́ gbogbo tó yẹ kó ṣe yóò ṣe fún mùsùlùmí náà ẹ ti wọlé wọ́n dà pé iná ni last call làbáyìí tó mi fẹ́ gbọ́ nǹkan tí ẹ̀ ń sọ bóyá tó bá di ní ẹ̀yìn ètò tí ẹ pè mí sí zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five four five three three five one five four nine. so abdulfatah salome ni wọ́n dágbére pé subhanaka allahumma wa bihamdika ashhadu an la astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.